ọba sá wọlé ìbò asòfin ìpínlẹ̀ èkó lẹ́ẹ̀kẹfà. yorùbá bọ̀ wọ́n lóhun abámọ̀ṣe bíi idán ní rí gbígbà tí ikún dábìrà ló kọ ẹ̀pà lọ́rọ̀ ìjáwé olúborí nínú ìbò sílé ìgbìmọ̀ asòfin èkó jẹ́ fún ọ̀mọ̀wé múdàṣírò àjàyí ọbaṣá ọkùnrin náà tún ti wọlé ìbò láti ṣojú àwọn èèyàn agbègbè ìdìbò Agége ìkíní nínú ètò ìdìbò àwọn aṣòfin tó wáyé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta yìí èyí sì ní ìgbà kẹfà ọ̀tọ̀ọ̀tọ̀ láti ọdún 2003 tí wọ́n ti ń fi ìbò dá Ọbaṣá padà sí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún adarí ètò ìdìbò àwọn aṣòfin náà tó ṣojú àjọ INEC ọ̀gbẹ́ni Lukman Adeniji ló kéde ìjáwé olúborí Ọbaṣá lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún yìí Ọdúnayọ̀ Adélérè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard Television.